ṣe wà okay mm, mo ṣì wà nílé ọ̀nà ọmọ akúrò ń sìn yìí ṣe jàre àmì àbí uh, ṣiṣẹ́ gidi náà bọ̀ kó ló wàá tó eh, ten o'clock ṣì ni màá mèkè it's only past nine isn't it yeah àbí. àwọ̀ ó tiẹ̀ ṣe é àmọ́ wà tí bá ti ṣe tán bẹ̀ ọ̀dẹ́ ni mò ń bọ̀ mo ṣe ní fine kọ́ ṣe lè bèrè bus then I will be fine yeah okay yeah okay o ṣe màá pẹ́ ẹ́. All right, then. deeply sorry. I have an interview to attend. Sheba, báyìí mo ṣe máa uh, Um, sister, my house is literally around the corner. Let me take you home. We dry up your things then I can drop you off. I don't know you. Ẹni tí mo mọ̀ Anyway, it's okay. I'll go like this. Oh, oh no, no. You can't do that. You can't go for your interview like this. Let me fix it. Let me take you home. all right. please. Hop in the car. Come on. I'm sorry. Have Ah, whatever. <laughs> Thank you. It was have been very interesting. Oh no, you need to go. Oh. I live here with my family. That's my wife and kids. And in fact, um, i Mchegulu is here. What trouble for me? Thank you. Um, let me show you Mr. Dayo. Ẹ káàsán. Mi ò gẹ́tẹ̀ o. Wọ́n ní mo pẹ́ dé. Hmm, ẹ má wọ̀n rí, it's okay. Address me. Number twenty three Adéwùnmí street tó wà ní Ṣógúnlẹ̀. Tẹ́ bá ti débi Adébáyọ̀ street yẹn. Yeah níbi ẹgbẹ́ filling station ibẹ̀ yẹn ni àdéhùn wà jọ́sẹ̀ ìdè máa rán mi kò sí problem ah i'm okay i'm okay it's okay ó yé mi ọ̀rọ̀ bọ́ọ̀rẹ́ mi ṣeré <laughs> i'm not upset it's not your fault. Huh? ṣíṣà ń gbádùn oúnjẹ ṣá. <laughs> oúnjẹ tí mò ń jẹ yìí yẹn olódàá ju ní oúnjẹ tí mo jẹ in recent time. èwo ni yọ. ó tọ́ ni mo ń sọ fún ẹ. <laughs> ṣé o ṣáà find it too difficult láti débi báyìí. Oh, oh no kò jìnnà púpọ̀. Hmm. I'm sorry my house is not up to your standard. come let me see. silly. Hmm. you káyọ̀ kí mi tó lè jẹun tán hm? kí màá bá tèmi lọ káwọn tó ẹ̀jọ̀ ń gbélé tó dé. Here is my kitchen. Wow, very nice. Really? You like it? Okay, it's all yours. How? I want you to cook for me. What should I make? Anything. What about you when say the boys in your court. Do I fry call. Mm, I'll prefer Amala. Can you make that? Yes, very well. That's the store. Should I get a paper from the freezer? Sorry, where's your fridge? Are you okay? Mm. I must admit this is delicious. Thanks. So, Daddy, tell me about yourself. I'm from Scotland. Mm. So you're Scottish? Uh, uh, I mean by birth? Yes. Mm. Okay. Ibẹ̀ ni èmi àtàwọn parents mi ń Okay. So something happened. I wa to wá sí Nigeria. Okay. Then After two years, yeah. I lost both of them. Oh my God, I'm sorry. The two of them? Yeah. I'm sorry. Hey, come on. So, ọmọ òrukàn ni So, àṣà ọmọ òrukàn ni ẹ́. Ọmọ òrukàn ni ẹ́. <laughs> Ọmọ, owó Yorùbá kan sọ pé. Màálù tí ò ní rù, ọlọ́run ló máa ṣòro nígbà tí mo ti mọ̀ ẹ́ ni mo ti rí pé ilé tí mo ń wé ọmọ òrukàn ló láti jẹ́ torí pé mo rí pọ́lọ́ ló ń tọ́jú ẹ̀ but now èmi ni bàbá ẹ̀ àti màmá ẹ̀. Come on, eat your food. <laughs> You know what? What? Your wife must be a lucky woman. <laughs> I think I'm the lucky one. How? She's the best thing that's ever happened to me. Am <laughs> Um, all right. Thank you. Welcome. Please, please don't go. with in for tonight, please. Are you sure? Yes, I'm very sure. àní mo wà in love pẹ̀lú bọ̀bọ̀ yẹn ọlọ́run yẹ wọ́n lè èmi àti àti sọ̀rọ̀ pa lẹ́nu yẹn bọ́ problem ẹ̀kọ́ tí mo ní pẹ̀lú ẹ̀ òun ni ọ̀rọ̀ kàn máa ń tẹnu mọ́ ìyàwó all the time that's the only problem tí mo ní pẹ́ mm, kí ló mẹ́gbẹ̀ẹ́ àyọkọ olóko I wish the guy is mine completely <laughs> màá mu wá. kí ló mú ìbáyé pé mò care by next week àwọn yẹn ní ọmọ àpè mi mo ṣáà ti fún wọn ní CV mi but mind you I'm having the best time of my life. <laughs> mm. The guy is so caring. Ah, mi rí èèyàn bíi titi ẹ̀ rí. Very nice guy. Màmúwa màmúwa màmúwa I promise. Yeah. Saturday. Mm-hmm. O ṣé ọ̀rẹ́ mi, àmì o, nítorí iṣẹ́ kan. O ṣé, ẹ What's I'm fine. Why tó fi wọlé? Mo fẹ́ jẹ́ intruder ni. Mo ti sọ fún ẹ times without number kí èmi nìkan ṣe mọ̀ dá gbé. Ẹ sọ bẹ́ẹ̀, ẹ sọ bẹ́ẹ̀, uh, and it's okay, Um, ṣáàdì lè lọ́nsìn. Alábòsí ni ẹ. Ó ti ṣe tán, ṣáàjì á lọ. Sorry about the mess. Oh, uh, no. It's okay. Uh, have your seat. Thank you. <laughs> Sorry. Uh. Thanks for taking me out tonight. ṣé àwọn ọ̀rẹ́ ìdùnsọ fún ìyàwó ẹ pé ọmọbìnrin wa ṣá. <laughs> àbá Àjàdísọ́lá èmi ò nírú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn o. anyway kí ni kí n offer ẹ like láti máa red wine. yeah that's my favorite wine. your favorite? Mm-hmm. barman my usual. so we do have a lot of things in common. i guess we do. Uh-huh. o máa ní nǹkan My tí màá like tó ní like. bikini. I won't say it. Tell me. <laughs> I won't say it. Tell me, please. Then you have to beg me for it. Please. Now she's begging. <laughs> oh, thank you. Thank you, sir. Thank you. Thank you. mm. <laughs> For you, my love. Yeah, <laughs> thanks, You're welcome. To us. <laughs> I love you. I love you too. Thanks for the wonderful night. You're welcome, darling. Mm. I'm sorry. It's okay. Uh, excuse me. It's my... <clears throat> Excuse me. It's my wife. Mm. Hello, sweetie. I'm fine. Yes, I'm good. I'm in the bedroom. In my bedroom. Relaxing. Okay. I miss you guys. Wow. I can't wait to see you guys next week. I love you too, Angel. My regards to the kids. Bye. yes I'll take care of that. So you smoke? Yes, I do. Ṣùgbọ́n mi she í ṣe lójú I don't want my kids to see me smoking. I mean, I keep out more from smoke. But you know, with you, it's just so different. I'm so free with you. She know that very good. She like That's the best compliment I've ever received. I'm having the best time of my life. I haven't seen nothing yet. So what do we find, ṣá. I'm not ti ń wò láti he's nice but I don't swim. I'm scared of swimming. babe swimming is the best exercise. Do ṣáà Shall I o fẹ́ yeah I don't mind. why not after you. all right then. Yeah. Thank you. no i can't tell him To buy more, my já mi jù one time of course i love him When she won't báyìí lọ sọ fọkùnrin tó bá mọ̀ máa já mi jù sílẹ̀ one time Me, they surround with the money for. àrùn ọpọlọ mo ti máa ń rògùn yẹn nu báàgì ẹ̀ tipẹ́ mo kàn dísà láti korúkọ ẹlẹ́ǹsìn ni ha fẹ́mi ò ṣe o àṣégbèkúgbe ni mo gbé wálé àbí o kí ni màá ṣe ń sìn no worries ọ̀rẹ́ I always be careful of her All right, bye how you wan. But she's always acting as if she's mentally stable. Àrùn ọpọlọ. Thanks for the meal. You're welcome, dear. Yadisola. Yes, dear ṣó mọ̀ pé a máa ní láti end relationship yìí lọ́la. yes i know. Do I? I'm sorry. Are you okay? Yes, I'm okay. Dar Salam. I can't jeopardize my own because of just a fling. You call this a fling? òfegè ló ní sí mi láti ẹjọ́ yìí. ìfẹ́ òfegè ni wọ́n náà ní sí mi náà. how. how did you tell me you are disturbed did you tell me you had uh, eh, schizophrenia ṣé o sọ fún mi pé lárùn ọpọlọ ni. àrùn ọpọlọ. ooo oh, oògùn tó wà ní báàgì ẹ̀ tó máa ń lò yẹn iṣẹ́ kí ló ń ṣe. you like. relocate wá sí Nàìjíríà ní alẹ́ ọjọ́ kan mo lọ ọ̀rẹ́ mi lẹ́kàá wa mú lọ lẹ́bi sí mi ní kí wọ́n tún jẹ́ mi wọ́n á gbé àtùpà láti lọ fi tàn ní ìgbà tí mo tàn tán mo gbàgbé àtùpà sẹ́gbẹ̀ẹ́ jẹun wọ́n jáde lọ. next day tí mo délé wọ́n find out pé ilé wa ti jóná. àti bàbá àti ìyá ni mo dúró lórí látìgbà náà. feel guilty. Maybe you no power. Trauma don't need to depression. Jẹ́ kí n máa ṣe gángan once in a while. Doctor, you are prescribed medication. what I am today. Yes. Take care, Harry. Yeah, you too. Can I please have a hug? Oh, why not? still in bed. So what time is your flight tomorrow? Okay, I'll be there by 5.30. Um, I love you guys. Alright, look. How are my angels doing? Alright. Tomorrow now. Yeah, I love you, baby. Bye. ti wà kíláàsì ti bẹ̀rẹ̀ kò ṣáà ṣì ní lọ́ọ́ máa dé ṣáàṣì dọ́là please for all time's sake. Thank you. Máa lọ wẹ́ńsìn. I love you. getting your call anymore. Say, no one knows that really, at least for the last time. Not that. Ọmọ nǹkan tá à ń ṣe, I don't think it's a good idea. Má worry, èmi I'll get over it very soon. Oh, okay. Come with me. Fa, ṣé our family ṣe máa dé lọ́la? Oh, of course. Oh, my dé lọ́la. So, what can I offer you? Anything will do. Okay um, you have to come with me to the kitchen. No problem. Daddy, Daddy, wake up. Come on, wake up. Good morning. You, you have to go now. Calm down now. She, she today. Yes, but I have a lot to do today. You have to breakfast now. No, I don't want to eat. Just go, please. Babes. Yeah. Breakfast is ready. Oh, thank you. No, I'm okay. I have to be on my way. Okay. I am sorry. I won't be able to drop you off. I understand. You do? Thank you. You're welcome. Take care. I will. You too. <laughs> the next two hours òun ló tún bá wọn ṣe mo ní bá wọn nájà yé was married. The only mistake I made was to fall in love with him. I told you today. My ìyàwó mi àtàwọn ọmọ ìdílé mi wọ́n ti I don't care just go! Please go! me out! Daddy please! Listen to me. I am sorry for what you did. It was wrong. I was playing you ìfègè ni mo this sí but i'm sorry. Please, listen to me. I want to decide. What's the only I'm filing a divorce. Because I can't live without you now. Because I love you so much now. And I've come to ask you to live the rest of your life with me. Marry me. forget breakfast. just marry me. Yeah.